وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulihi. وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba tí ó ní wá alhamdulillahi ọba tó dá wa sí títí di ọjọ́ tòní ọkàmọ́ yá mú dìlì fi rọ́ọ̀kù bí lálẹ́kọ́ eh, àyímọ́yé kò ṣe kàtún ti ṣẹlẹ̀ láyé rẹpẹtẹ ọkàmọ́ fi rọ́ọ̀kù bí lálẹ́kọ́

fẹ́ dá sí bá jíjọ ń ṣe tájọ mọ́ra wa láyé yìí ẹnìkan fẹ́ lè lọ. Ọlákìlá mi ọ̀kẹ́. Ìbẹ́ náà rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan làwà tí wọ́n jọ lògbà kan gbà kan àwọn èèyàn ò sí mọ́ lónìí làwa ṣiṣẹ́ wà dòní. Àyè sí láyé tàwọn yẹn mọ́ ó ń bọ̀ wá kàn Allahu akbar. Adúpẹ́ fọ́lọ́mọba tó dá àwọn bẹ̀ ọlọ́wọ̀n bá kó jọ kó túbọ̀ dáwà tó lórí dáadáa kó wọ́lá apá dúpẹ́ ìta ṣe ń lò lọ́wọ́ yìí kó jẹ́ kí ìta tó máa lò lẹ́yìn ilé ìdájú ìta ń lò lọ́wọ́ lọ atọ́rọ̀ alẹ́kùn ọlọ́wọ́n fún ànàbà muhammadu sallallahu alaihi wasallama afọ́wà àgbà oníwàásí àgbáyé kan ṣoṣo jẹ́ ó dùn mọ́ nínú jẹ́ ó sallallahu alaihi wasallama àbí ọlọ́run kó bá aṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà bákanáà àbí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àti gbèsè ayé rọrùn kọlọ̀n kó jọ kó ṣe fíìmì àtẹ̀yìn o tíyàn bá wáyé tọ́lọ́n bá tún fi ẹ̀sìn kún fún ọ̀yàn tó tún wá fi aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ náà ló máa máa wáyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí títí tí Ramadan máa fi dópin kọlọ̀ kó jọ kó gbà ní àgbàdà fún wa. ibi tá a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a tún ti ń tẹ̀síwájú lónìí. yā ayyuhan-nāsu antumul fuqarā'u ilallāh. والله هو الغني الحميد الله أنا مفكوين يديني ìpètọ́lọ̀ wọn bá ń pè wá yìí àwọn èèyàn lápapọ̀ lọ́lọ́ ń pè o ọjọ́ tó bá ti rí yá yóò mbe, sọ àwọn ń pè ń bẹ̀ ó pè Ishaq ń bẹ̀ ó pè Abdullahi ń bẹ̀ ó pè Abdulwasi ń bẹ̀ ó pè Kọ́lá ó pè Bọ́sẹ̀ ó pè Deborah ó pè

mi àti gbogbo wa tàjọ wà láyé Allah ní gbogbo wa fúkọ̀rọ̀ ò ní wa aláìní ni wa ó ní antumul fúkọ̀rọ̀ <laughs> Allahu akbar ilallahi ẹ bá tẹ̀ ríra yàbá ìyẹn wá sọ pé ah, nínú wá ń kọ́ ẹni tó ti wá ní rìfánárì nínú wá ń kọ́ ọlọ́ní fòkọ̀rọ̀ ò gbogbo wa. àwọn orú orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe àmì sáì nǹkan kan yẹn ká ah, tó tún ṣe

atẹ́gùn tá ń gbà tá ń fàṣímú tá ń tìsí ta padà ṣápa ẹ̀ka ojú fi ń rìnà tọ́lọ ń bá gbà kúrò lọ́wọ́ ẹnìkan kí ló fẹ́ ojú olùwọ́ fẹ́ yàrá tó fẹ́ replace lójú ẹ̀ tó dẹ̀ máa rìnà bí tó wà ń bẹ̀ gangan ṣerú pápá ẹ̀ka ìgbọ́nrin etí ẹ̀ pléènì mélòó ìyẹn fẹ́ tà tó fi fẹ́ fó di àfi yọ̀ wọ́n

torí ẹ̀kọ́ ya bá ń lẹ̀ gìràgìrà yìí pọ̀ kí ló ní lọ́wọ́ tí hàlẹ́ pọ̀ tó yìí tí gbèrágá pọ̀ tó yìí tí fàárí pọ̀ tó yìí àtúnwá ni wá sin tún wá wọ́ra rẹ látòkè délẹ̀ pé ah, èmi tí mi ò ní sport kankan lára kí máa lọ fara gbolẹ̀ ẹ̀ẹ́n lẹ́nu tiẹ̀ ìwọ fàkírù yìí ìwọ fàkírọ̀ yìí ánú ẹ ṣe mí o. Ọlọ́run ni fuqara ila Allah ọlọ́ni tàbá ń sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn sọ́dọ̀ ọba tó ń dá wa olólòṣì ni sọ́dọ̀ wọn ọlọ́run wallahu tó ń jọ lọ́lá ọba níhun tán wallahu ọba tí ò sin tí ò ní àìmọ́yẹnká lèmi àti ẹfẹ́ níta ní àìmọ́yẹnká là ń jẹ̀rán tó ń wù tí ò àìmọye àìmọye àìmọye ṣùgbọ́n ah. tọ́lọ̀ bá bá fẹ́ kó ṣẹlẹ̀ tọ́lọ̀ bá rí fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run á kàn pàṣẹ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ni ah. ìwọ ò lè gbówó ṣe wà lọ́wọ́ ẹ tó ní tó lè pàṣẹ ọlọ́run á pàṣẹ pé kí nǹkan ṣẹlẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀ yorùbá náà sọ lọ́dọ̀ wọn a ní aníhun tán kan a ní láníhun tán kan ní kò ò ọlọ́hàkùn àwárí olówó kan láyé kó wá kó wá ní ẹṣí tòun níwò bóyá ó wọ fìlà oníwò fẹ́ ṣi yẹn lánìí tán kan kò níwò ẹṣí ṣùgbọ́n tọ́lọ̀ ń bá fẹ́ dá ìwò sórí ẹṣí ó lè fi dára. ọlọ́run nìkan lọ́bọ̀ ọlọ́rọ̀. ọba tó tó ká máa dúpẹ́ fún tọ̀tán torí. tó ń ha ọ̀lá ìtòdẹ̀ àrùnà lè tó ń fi kó bí ìsàbí lílá. ẹyà mi ti rẹ̀ léyìí o. wà mí kàn máa yẹ́bẹ̀ kọ́l. Allahu akbar. wà máa yẹ́bẹ̀ kọ́l fàyín náà máa yẹ́bẹ̀ kọ́l wà náà sí wọ́n lọ bùlẹ̀bà ní ìṣòwò àrùn tó mọ̀lú fún kọ́kọ́. Allahu akbar. wà ní tẹ́tẹ̀ تولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم الشيخ عبد الواسع حياكم الله قرآن náà látún fi ń túra wọn yìí gẹ́gẹ́ bí pé ọ̀rọ̀ ọlọ́run ọba máa ń dùn ní ṣáá tó bá ń gbọ́ àdùn má dẹ́ẹ̀kẹ́ ayé alukùránì ní tí ó jẹ́ nọ́mbà 1 nínú oríkì yẹn gbogbo tó kù láyé lẹ́yìn alukùránì kò tún tó tún dùn tó

kí ládà rẹ máa bá àwọn bí ẹ̀sọ́nsì ẹ̀nà lórúkọ ẹbí yín ẹ̀nà ẹ̀ṣẹ́ lórúkọ iléeṣẹ́ yín ẹ̀nà ẹ̀náwó àwọn èèyàn bí ń pa àwọn èèyàn ẹ ṣe dáadáa fáwọn èèyàn ẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ empowerment fáwọn èèyàn property tẹ́ ń kiri yìí ti pọ̀ jù ẹ nínú ẹ̀ fi ṣe dáadáa kẹ́ tó lọ ẹ ń pa gbogbo àfihàn. gbogbo wọn tí ò jọ yín lójú yẹn sẹ́yìn wò pé how much is one million naira how much is five hundred thousand naira. Ah, irú ẹ̀ lẹ́lòmí ń wá kókó oúnjẹ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kan tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ báyìí á máa gbọ́ bùkátà tìyàwó á máa gbọ́ tàwọn ọmọ òun náà á dẹ̀ máa sanwó lé á bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ owó tẹ́ rọra fún yẹn láàárín ọdún méjì tẹ́ bá máa fi ṣẹ́ẹ̀kẹ́ nìyẹn padà ẹ máa rí pé pẹ̀lú àná ọlọ́ ó lè ti ṣe foundation ilé kó ti máa kọ́ lọ. with how much are you kidding me Ustaz are you kidding me mami o kidding mo ṣe reality ni mo ń sọ àwọn kan bíi tí tí wọ́n pété kì bá ń ṣe property ni ó rí wọ́n pé gan àwa ń pè yín ẹjẹ́ abáyé ṣàyàn bíi mẹ́wàá kẹ́ẹ̀kan tí ẹ̀ṣẹ̀ pàmẹ́ǹtì fún ọ pẹ̀lú ten million naira one one million naira kẹ́ẹ̀ ṣe fún wọn wò ná ẹ wá yẹ wọn wò lẹ́yìn ọdún méjì ẹ̀rí pẹ́yìn gámà kò sún pẹ̀lú gbogbo mo ṣe wà látọ̀dún mi ò mọ̀ pé mo lè ṣoríire látara èèyàn báyìí ọ ń pè kẹ́yìn wá ṣe ẹ̀dẹ̀ lè ṣe. أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل. Allah náà iná ń pè kẹ́yìn wá ṣerú ẹ̀ ẹ wá ń ṣe fáàrí mútọ̀ tí mo yẹ ṣẹ̀ra yẹn mọ́tò yẹn seventy five million naira ni ó padà parí ẹ̀ kí wọ́n á yẹn. ṣe fẹ́ ní jojú títì lọ ni ṣe mọ́tò yẹn máa fò lójú òfurufú ṣe kọ̀bọ̀ sí ọ̀yàwó akọ́ ló ń ròyìn mọ́tò kan jò ní tó ní 200 kílẹ̀tì ẹ̀pẹ́ mílíọ̀n náà wọ́n náà gbájọ wà ń bẹ̀ ní 200 sọ́sí mẹ́kì káyé gbọ́ 210 ó tún fi péré sẹ́yìn mo ní mọ́tò mo wá ń béèrè lọ́wọ́ pé mọ́tò yẹn tí yẹn bá ti wà nínú ẹ̀ òun ló máa provide oúnjẹ kò epo tí a bá ti rà síjọ́ tí a ti rà èyàn ní epo míì mọ́ ẹ̀tí a bá ti wà ní mọ́tún ẹ gbogbo ní àjò gbogbo tí a gbù káàtà tó fẹ́ ṣe láyé ṣe kò tún má káàtì tí kí ni àwọn facilities tó wà nínú ẹ̀ gan ọmọ máa rẹ epo sí náà ni àṣìmọ́ máa ra epo sí kò ní dáná sí oúnjẹ fáwọn táwà nínú ẹ̀ ó dẹ̀ máa rìn lórí ilẹ̀ yìí náà ni. àlìmáàlù kọ́ irọ́ fàkọ́yò náà sì mọ́ fi kòkó. iná pàní ẹjá sòdú dọ̀rọ̀ fún yín. alimáàlú kọ́yọ̀. competition rádaràdà olè ń fowó ṣe. alimáàlú kọ́yọ̀. ẹjá gbé súnmọ́ bí kẹ̀sì sí wá fowó ń ṣe nǹkan tó kú. alimáàlú kọ́yọ̀. ó tọ́lọ́ ó ṣàǹfààní. fàkọ́yò náà sì mọ́ fi kòkó. àwọn dínkù tẹ̀ wípé ọmọ ta olórí eré èèyàn lẹ́ni tó ń na sójú ọ̀nà dáadáa tó fi ń dùn àwọn èèyàn nínú. àmàlìbáfílò kàkà ìdí ní gèrè rí àwọn arákùnrin àwọn yẹn dádì àwọn yẹn màdámù àwọn yẹn tó kọ̀ lójú kòkòrò tó ń kó gbọ́ ẹjọ́ tó ń kó gbọ́ ẹjọ́. àmàlìbáfílò. Ah, ẹ̀ẹ̀rẹ̀ tàháyé ní gẹ́rì màrùjúdì. ẹlòmí ti ń sọ̀rọ̀ mi tó wà pé bọ̀ tí ẹ pè mí tí nǹkan rí mi ò mọ kí ṣe mo máa ń omi ìráwọn èèyàn sọ bí tí ẹ kí sí ni ṣé ká sọ fún yín nílẹ̀ ń sọ yẹn o. àmàlẹ́bá ibi yàrá akẹ́kọ̀ọ́ta tí máa kọ́ ní kéwú. òyìn náà wà nílẹ̀ project wà nílẹ̀ rẹpẹtẹ ò tẹ́lẹ̀ ṣe. ṣé ká tún sọ fún yín kẹtún gbọ́. àwọn arúgbó kan wà tí ara ni wọ́n tí wọ́n bùkátà sẹ́ni tó máa fún wọn lóúnjẹ. kẹ́yìn kan tiẹ̀ máa gbọ́ bùkátà àwọn kan lóṣooṣù bẹ́ẹ̀. wọ́n ní bolo tún ti wá ń bí iná tẹ́ ti ń gbóhun dáwọ́ tó lákìn aláàfẹ́ ṣe sólà àfẹ́ upgrade sólà wa 2.6 million naira ẹ̀yẹ́ tẹ̀ kàn sọ pé ó dà mo ti gbé e. àlè máa lò irun. owó wà lọ́wọ́ yín náà kí lẹ̀ tọ́jú ẹ̀ Olórí rẹ̀ yẹn lẹ́ni tán sọ fún kókó náwó rẹ̀ kó fi ṣe tọ́lọ́run tó dẹ̀ náà. ìlú kan ayé ní gèrè máa ojú dé. Ṣùgbọ́n ṣe rẹ́ni tó ní tí ò náà lọ́n pè láhùn. Wà lè yóò fi kọ́ námúrò kàlátìlà ó sa àtàn. Àbẹ́ ẹ̀gbọ́n ni ẹni tí ń náwó. Wà lè yóò fi kọ́ námúrò kàlátìlà ó náà tó ní sójú ọ̀nà tọ́lọ́run tó ń Tí kìí ṣe tó rán náwó sórí àwọn onígbó ọlọ́tí oníranà aláṣẹ́wó. Àwọn aláṣẹ́wó adéwájú ẹbẹ̀ wá wà ní òhù wá ń da olù wọn lára. Ó dẹ̀ rò rere ní tó ń ṣe yìí náà. Wọ́lọ́hì kò ń ṣó rere. Fásàdún náà sì bá máa ń ná nínú tọ́lọ́wọ́n bá fún inú ọlọ́run á tún máa dùn sí nǹkan yẹn máa wá pọ̀ sí nǹkan yẹn máa pọ̀ sí àlùbáríkà wá pọ̀ nù nǹkan yẹn náà ẹni a máa níyì lọ́dọ̀ ọlọ́run tó máa níyì láyé. ọlọ́run bá níṣẹ́ yìí là ń pè kẹ́ wá náà ń tẹ ẹni sójú ọ̀nà tó ọlọ́run áyà mi ìlà tún à ń fi ayé eléyìí náà tú ìta ń bábọ̀ yìí náà ní nínú sọ́ọ̀tù fátìrì. ọlọ́run bá ló ń bẹ nínú ẹ̀yìn tá ń pè kẹ́ wá fi ń tẹ́ ẹni ṣe tọ́lọ́run máa ń yẹ bùkọ̀l ẹni tó ń ṣàun ọlọ́run ẹni tó bá yàun nínú yín ọlọ́run ló ṣàun fúnra ara rẹ̀ ní o Muhammad ní tàǹkà ò sọ́rọ̀tù Muhammad ní o ọlọ́run ló ṣàun fúnra ara rẹ̀ ní o ọlọ́run tó bá láwọn ò láwọn sọ́lọ́run ààrẹ ló láwọn sí. ọmọ òlùkọ́ ní jù wá tó mọ̀ lè fọ́kànrọ́. tí wọ́n bí wọ́n sí. ọlọ́run ní owó ẹ̀ òjò kò jẹ́ kankan lọ́dọ̀ wọn ọlọ́run. wọ́n òlùkọ́ ní jù. kódà àwa tọ́lọ̀ ń dá sáyé náà pàápàá àwa gan àwọn búrọ́dà sáà ní àfọ́fọ́ owó ẹ̀. àwa gan owó ẹ̀ òjò kankan lójú wa. wọ́n mọ̀ òlùkọ́ ní jù. Wallahu laganiyyu. Ojú òdẹ̀ tí wọ́n náà. Wallahu laganiyyu. Kí ló já mọ́ gan-an pẹ̀lú tó ní tó ná? Wa kọ́ ni mò ń bá iṣẹ́ àwọn pẹ́yìn ògbélé tẹ́lẹ̀, èyí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa àmì tó lè náwó sí wa, irú ẹ̀yin kọ́ lọ̀rọ̀ yẹn bá wí. Eléyàn tó ti gbọ́gbọ́gbọ́ tó ti mọ̀mọ̀mọ̀ tó lẹ̀ kọ̀, kàkà kó ná ń ṣe ló tún fi ń jọ kana rizaqul fata biyadil fata fa wallahi kullun nasi qad mata jaw'ana. Ah, àbọ̀ ògbọ́ ìta tún mẹ́nu báyìí ni. Walau kana rizaqul fata biyadil fata. Walau kana rizaqul fata biyadil fata. Fa wallahi kullun nasi qad mata jaw'ana. Ah, tó bá yẹ pé ọlọ́run bá kó àrísìkí ẹ̀dá sọ́wọ́ ẹ̀dá kan bá ní. Fa wallahi. Ah, tó bá yẹ pé ọlọ́run bá fóúnjẹ wa sọ́dọ̀ rẹ bá ní. Àná àbísá kò lè fata bí ẹ̀dí lè Káni pọ́lọ̀ ń bá fi wíwọ̀ wa, ó fi sọ́wọ́ tiẹ̀ ní ṣe lówó tó wá láwùn yìí. Káni àrùsá kò lè ẹ̀dí lè Kálọ́lọ́ ń bá fi ọ̀nà àbáyọ bíyàn ṣe fẹ́ gbé, bíyàn ṣe fẹ́ sùn, bíyàn ṣe fẹ́ jí. Káni pé ọwọ́ ẹ̀dẹ́ gbé wa lọ́lọ́ ń bá kó sí ni. Káni kì í ṣe ọlọ́run ló ń rọ̀jò ni. Káni kì í ṣe ọlọ́run ló ń rọ̀ òjò ni. Káni kì í ṣe ọlọ́run ló ń rọ̀ òrùn ni fàtà. Ah. Káni kì í ṣọlọ́n ló ń hurúgbìn ni. Bìyẹ́dìlì fàtà. Ah. Káni kì í ṣọlọ́n ọba ló ń jẹ́ kí gbogbo àwọn odò tó ń ṣàn tẹ́já fi ń wà tá fi ń rẹja pajẹ. Káni kì í ṣọlọ́n ló ń nàrẹ̀ ẹja yìí ni. Bìyẹ́dìlì fàtà. Ah. Kálọ́wọ́ ẹ̀dá ló bá wà ní pé àwọn màálù tá à ń pajẹ lójoojúmọ́ yìí. Kálẹ̀ ẹ̀dá kan ló bá ní ni kì í ṣọlọ́n. Wàlọ́ọ̀yì náà sí kan rárá. àfáà ah, ah, ni mo fi ọlọ́run tẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o ah, gbogbo ìyá ti kú lébi o ebi àti pàwádànù o ká nípa àwọn olówó àwọn ọlọ́lá tí a kàn nílùú rẹpẹtẹ yìí tó wà ṣẹ́kọ̀bá fi já sọ̀rọ̀ fún wọn a tún wà tí wọn ọ̀nà tí wọ́n ya wọn yìí ká níbọ̀ ṣe dájú yìí ká nípa àwọn náà ni wọ́n bá wà ní ìjájì òòrò òjò ni kánà ọ̀nà wà ní ìjájì ẹ̀rùn ni kánà ọ̀nà wà ní ìjájì ibùdó ni kánà áà

adúpẹ́ fọ́lọ́run. wàlákìnnà rọ́bà rìzìkì. wàlákìnnà rọ́bà rìzìkì. fọwọ́ kàfí lòhó. ìkọba tí ń pèsè àrìzìkì. fọwọ́ kàfí lòhó. à olóńgbójú tó nǹkan ẹ̀fọ́ rẹ̀ ni o. kò sí mo kò bẹ̀yìn náà lẹ́kọ̀ọ́ láàyè kékeré fún lánàá wàyó kò sí mo fún fàyínà lè kọ̀lá ìkéèké fúlànà. ọlọ́run náà ló ń pín fún gbogbo ara ẹ̀dá èyí tó tọ́ sí ní kálukú ló pín fún yẹn ó kàn pín sọ́dọ̀ tí ó pọ̀ ń bẹ̀ tọ́lọ́ ń wá ń fẹ́ kó o fi ṣe níwò fi ṣe tó bá wá gbọ́ àbí tó ń gbọ́ tó kọ̀ tó gbà tó wá jásí pé ṣe ń ṣe ẹ̀nà ló ti ṣe ń ṣe ládùúrù sọ̀tẹ́ ní ẹ̀wò sọ̀tẹ́ ní tán ẹ̀nà níbi ẹ̀nà eléré náà ẹ̀tún nìyẹn náà ẹ̀wò ẹ̀tún ní bí ẹ̀tún ní lọ́hùn madam kí ló dé ẹwọ tọ́lọ̀ ti ṣe fún yín ẹ̀dẹ̀ fàyílẹ̀ kẹ bẹ̀rẹ̀ sí ná nínú ẹ. ọmọ yẹbẹ kọlu wa iná máa yẹbẹ kọlu àná fún sí i. àwọn ohun tó ń dùn mọ́ ẹni náà ni pé wọ́n ń pè ní bàbá olówó ìyá olóhùn tẹ̀ ń fẹ́ máa gbọ́ náà nìyẹn ẹ wá ń gbọ́ ni wá ń dọ̀ ni wá ń wú ìtókù táyé òfin kún fún ní kó bàbá olówó tó dájú ayé òfin lè yẹn kún fún ìṣùgbọ́n ṣe yẹn kò sínú bàbá olówó tó láhùn yọ́n fi yẹn kún wọn sọ sínú àbólówó gbó àbólówó ṣì ọ̀n fi lè yẹn kún fún yẹn ayé ń wòye ó ń dùn wọ́n ọkàn ránwó pé ẹ̀fíà fílẹ̀ wò ó bàbá ìyá wà máa ń yẹ̀bẹ̀ kọ́ ẹ́ tálẹ̀ ọ̀pẹ́s fọ́nìnà máa yẹ̀bẹ̀ kọ́ lọ àìnà fún sí kí wọ́n sọ nípa àkọ́ ti gbèlú yìí gbà kan tí wọ́n lówó jù yẹn lọ ni wọ́n sọ nípa àkọ́ ti lórílẹ̀-èdè táwọn náà lọ́lá jù yẹn lọ ni ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀rọ̀ ọ̀lọ́lá òun la ní ọ̀tá ẹ̀yìn ò ní ẹ ní kankan gbogbo tẹ́ rò pé níyẹn tẹ́ bá ti ná ọlọ́run ló ti useless kò ní túmọ̀ ọlọ́run ọba ní aláìní náà ni ó tún rìpítì ẹ o ọlọ́run bá wá kọ̀ bá ṣe pè tó ẹbú ọlọ́run sọ pé mo dẹ̀ fẹ́ kan àwẹ̀ sáà fáyìn pẹ̀lú nǹkan tó dẹ̀ wá ń sọ ṣe wá rárá o tọ́lọ́run bá fi rán ẹ kò sọ́wọ́ tó fẹ́ dọ́ bá mi o bá fi sàlúwásì tó bá wá díjú pa tó ní kò ní débẹ̀ ọ̀ọ́ kò lè ọba tó ń rọ̀jò kó òkò sí tó fẹ́ gbé ọlọ́run kúrò lórí ọlá rẹ̀ wà tí tí ìsáàsì yẹn ṣe ó náà náà fàdúgbò wa lọ ń ṣe tó ń fi sá ìpè mí láhùn ó láhùn ló fi ń rò pó pè láhùn ká ló lawọ́ ni ṣé kàlúwásì ó ní rò pó pè láhùn

ẹ̀rẹ̀mí gíná okòbó oh, ó ní agbára ah! bẹ́lùmí ṣe ń gbọ́ yẹn ó dájú ọmọ asatán pìlẹ̀ àtàjọ sí wẹ́rẹ́wẹ́ báyìí náà ni ó ta lójú ju àwọn atatókù lọ bẹ́ẹ̀ náà ló ṣe ta lọ́nà fún ẹlòmí ta kẹrí jù bẹ́ẹ̀ lọ báyìí ó gíná pa a ní ẹ̀kẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ mo ti plan nínú Ramadan ọdún mi ò ní náà ju 200,000 naira lọ ó dẹ̀ wọ́ ti billions Allah ó dẹ̀ lóun níná two hundred thousand naira lọ ó ti millions ó lóun níná ju one hundred thousand naira lọ ìwọ náà mọ tó wọ́ọ̀t ṣùgbọ́n mọ̀ wípé tọ́lọ́run bá dẹ̀ láàmú tó fi kékeré nínú àwọn àárẹ̀ kan kàn ẹ́ ah, àwọn àárẹ̀ kan wà kó dákó ṣe mẹ̀kúnnù olówó sọ pé ṣáwa ló wá tọ́ sí kò tọ́ sí tẹ́ bá ti ń fi tẹ́ ní ṣètọ́ lọ́hùn kò yẹ yín náà kò yẹ ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́ bá fi tẹ́ ní ṣètọ́ lọ́hùn ah, ibi tẹ́ máa nọ sí nìyẹn. wọ́n yín tàtàwà láwùjọ. tẹ́ bá kọ̀ tẹ́ fowó ṣàánú mẹ̀kúnnù ẹgbàgbé ẹ̀ èpè kọ́. ọlọ́run bá ní tó bá kọ̀ tó òfin tó ní ṣe tó ọlọ́run. ìwọ́pá how much is two point six million naira. tẹ́ bá ṣe tọ́lọ́run tẹ́ fi ń tẹ́ ẹni ṣe tọ́lọ́run tẹ́ wá tẹ́ lọ́n ra lé faraṣẹ́wó tẹ́ ra mọ́tò fọmọ aláṣẹ́wó tẹ́ náwó nọkúnà tẹ́ lọ́n fowó mutí tẹ́ náwó fún àwọn ọmọ tí wọ́n ń jẹ́ tí wọ́n ń dayé rú tó ẹ́pà àwọn ẹ̀tún wá ń náwó fún ẹ̀fọ́ oníṣẹ́sìn ẹ̀fọ́ kọ́lé kéwú ẹ̀fọ́ yìí ti ṣe fẹ́mi kọ́ ẹ̀bẹ́lá kọ́ láàárín yìí táwọn bá ní tẹ́yìn náà bá wá ní lónìí bá ná. Ọ̀sàbẹ̀dẹ́lẹ̀ fún àwọn amúsàlákó. èèyàn tí wàá wò ní wo pé tó bá ti fún ebi apá ojú tí ẹlẹ́bi ti fẹ́ pa ẹni tó dáa jù ẹ lọ́lọ́ àtúnrán sí. fọmọlá ẹ̀kọ́ nù amúsàlákó. ọlọ́run àwọn tó máa wá rán sí àwọn ẹnìyẹn àwọn tó máa wá ní kí wọ́n fowó tí wọ́n ṣe tọ́lọ́hùn yẹn àwọn yẹn ò wá ní jẹ́rú ẹ̀yìn wọn ní dájú bíi tí wọn ní yàkà bíi tí wọn ní kálá bíi tí wọn ní yàlá ìmọ̀ rẹ̀ bíi tí àwọn àdàmà ṣe transfer àtẹ̀wó fáwọn tó tọ́ sí wọ́n kó sójú àwọn ọ̀sán sọ́dọ̀. lásìkò gbọ́ lágbọ́délẹ̀ o. torí bá a ṣe ń sọ ní àwẹ̀rọ ọlọ́run kan náà àwọn kan ti kó ráàsì wá nínú àwẹ̀ ìsàdẹ̀ tí bá wọn ha fáwọn tó tọ́ sí. ẹlòmíì ti sẹ́ndì owó àti bá fáwọn tó tọ́ sí. àwọn fẹ́ẹ́kì fàyín náà làfin ìfáàkì máa gíná màtá náà nánà tó ní. Bàbílì fáàkì báńkì náà má ta. Tó o bá ná nínú ẹ̀, o fi roko ọ̀rọ̀ míì ni kó tún lè pọ̀ sí ni. Mímọ̀ tún fi bò wàlá tún fi kí àkínà sọ̀fà. Mímọ̀ tún fi bò wàlá tún fi kí àkínà sọ̀fà. Tó o bá wá fẹ́ nánà, kó má jẹ́ tó ti bàjẹ́ nínú oúnjẹ ló máa ná ẹ bá mi ha o. Ìṣẹ́bí ìkọ́lé lé. Kó má jẹ́ èyí tó ti gbó nínú aṣọ tí ò ṣe wọ̀ mọ́ ló máa ná ẹ bá mi fún yàn o torí báyìí ẹlòmíì tún ṣe rí nìyẹn kó máa yẹ pé mọ́tò tó tún máa kó mẹ̀kúnnù sí wàhálà wọ́n tó wá wúwúwúwá ìyẹn ló wá ní kó wá gbé. ìṣẹ́bí ìkọlélé yáwó máa tẹ́ ń dámú lámìíràn àgàdà tí wọ́n bá wá ya òun lónìí. ẹbí kan nílé. aa tó bá ya kágàn. dáńdámú lámìíràn agọ̀dá. a jẹ́ ń tẹ̀ wá ẹni tó bá láwọn máa padà rìgírẹ́tì kẹ́yìn ni. ìzàlìkẹ́rì mú àwa fìlàhì àti bàbá mi ò lówó lọ ìyá mi lówó lọ́wọ́. dáńdámú. àárẹ̀ tó ń ṣe ó yẹ kí àwọn èèyàn bíi abi mẹ́fà méje pàdé lọ́dẹ̀ lẹ́ẹ̀kan náà kan máa tọ́jú ẹ̀ àwọn ọmọ ẹ̀ ò sí ń lé. dáńdámú. ṣé bàbá yẹn ṣé màdá Allah tó rò láwọn ní o. Tàǹdàmù lámì ọ́ àgàdà ọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kó lawọ́, wà á rí pé iṣẹ́ tó ń rán àwọn èèyàn ọ̀dẹ̀ máa bẹ jẹ́. Wà á kàn déédéé jáde sẹ́nu ọ̀nà géètì ẹjọ́ kọ́ wà á dẹ̀rí pé ẹnìkan ti roko, wọ́n ti bẹ̀rẹ̀ ah, ah, Àwọn èèyàn ọ̀dẹ̀ máa rí njọ́ mi bá tẹ́jọ ọ̀rá pálábánu géètì àbógbá fẹ́ǹsì ẹ̀ wọlé ó dẹ̀ ń bọ̀ lókè báyìí, àwọn máa máa wo tó fi máa bọ́ A tún lè Ọ̀fìláàkì àti àáfà ìdálẹ́kẹ̀rí mú Ṣàwáfìláàkì àbáà. Ngbò yá pé tó bá jẹ́ni tó ní tóun máa ń ná tó ń mú nínú tó náà fi ṣe tọ́lọ́run, àdípèlé ni, àdípèlé, gbogbo nǹkan yá máa pọ̀ sí ni. Ìdálẹ́kẹ́ mọ́ àwà fìláhì àti àfà. Àwọn bàbá rẹ̀ wá ní irun mú lówó ṣòro fàtú. Ẹni ọlọ́run bá bùn tó bá lè ná, ó máa lẹ́yẹ ká ṣàdúrà fún. Ọ̀dẹ̀ lẹ́yẹ ká ṣàdúrà fún. Gbogbo ẹ̀

قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpòtẹ́ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ níbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́mẹ̀ abẹ́òkúta.